ṣé àgbẹ̀ ní bàbá Olúṣẹ̀kẹ̀rẹ̀ bàgbẹ̀ ò bá gbin gbá kí ni Olúṣẹ̀kẹ̀rẹ̀ fẹ́ lò léyìí tó túmọ̀ sí pé torí tiyín torí a mọ̀ wípé ẹ wà ń bẹ̀ òun làwa náà ṣe ń fakọ sí i lápá ibi wà yìí mo kí yín ẹ káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ níléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọ̀gbà èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi lọ́sàn-án ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. lábala kókó kòkò kókó tó bá wa wá sóde lọ́sàn òní ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers wọ́n ní èèyàn àwọn ọmọ ìpẹ́ rẹ̀ ọkùnrin obìnrin tọ́jú orí wọn jẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún fifteen fifteen year old ọkùnrin àtobìnrin a wọ́n ṣe ṣàǹṣíríṣi ó mà yọrí sí oyún ìròyìn yẹn ó kọ sísọ ẹgbọ̀n lẹ́lẹ́kùnrẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ṣẹlẹ̀ ọ̀rọ̀ tún ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ mọ́ bàbá kan lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara ẹni ọdún márùndínláàádọ́rin sixty five year old tó jẹ́ night guard àwọn ẹ̀ṣọ́ aláàbò lálaalẹ́ ọwọ́ máa ti tó ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ mọ́ baba lọ́wọ́ o wọ́n ní wọ́n ń ṣe ṣàǹṣíríṣì wọ́n ń hùwà kò tọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké méjì àwọn ọmọ ìpẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ léńjeléńje ìròyìn yẹn náà ń bọ̀ lóní kúlẹ̀kúlẹ̀ lẹ́lẹ́kùnrẹ́rẹ́ lórí ìròyìn tó kọ sísọ lélẹ́yìn ti jáde wá nípínlẹ̀ Kwara ni o tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé ọmọ yóò ṣàgbàfọ̀ òun kaṣọ wálé ẹrójú olè ẹ ò mú ọmọ kan màrè o tọ́jú orí ẹ̀ ò kọjá ọdún mọ́kàndínlógún nineteen year old òun ni wọ́n mà ká owó kan tó jẹ́ mílíọ̀nù mọ́kànléní twenty one million naira ni wọ́n bá nínú àpò ìṣúná rẹ̀ lẹ́yìn àgbárègbábọ̀ iṣẹ́ ìwádìí tó gúnmọ ọmọ náà ká boroboro ó ní jìbìtì lórí ayélujára lòún ń lò ìdájọ́ ti wá jáde kásàgbà wípé àtilé tó fi kọ́ àti mọ́tò dòǹdẹ̀dòǹdẹ̀ tó rà àtàwọn fóònù àwòdámí ẹnu àti owó náà wọ́n ní kíjọba àpapọ̀ ilẹ̀ wa kí wọ́n gbẹ̀sẹ̀ lé e. ẹgbọ́n yẹn náà nígbà tá a bá lọ tá a bá padà dé ó tún kọ sísọ ó kọ sísọ nípínlẹ̀ Anambra ẹ̀yìn èèyàn tẹ́ ẹ kúndùn láti máa wà lójú òpó ayélujára gbogbo àwọn ìkànnì abánidọ́rẹ̀ẹ́ jẹ́ ká kíyèsára ìṣẹ̀lẹ̀ tó kọ sí sọ́ṣẹlẹ̀ nípínlẹ̀ Anambra níbi tí wọ́n ti mú wá sétí ìgbọ́ wà wípé òǹkọ̀wé kọ̀tọ̀kan màrè nípínlẹ̀ Anambra tó lọ gbé egbògi kẹ́míkà tó lọ gbé e lura ó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ látàrí kínni wọ́n ní wọ́n lù ú ní jìbìtì ọ̀rẹ́bìnrin kan girlfriend tó pàdé lójú òpó Facebook wọ́n ní wọ́n lù ú ní jìbìtì owó tùlùtùlù tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ogóje owó ilẹ̀ òkèrè one forty thousand dollars ẹgbọ̀nyẹn náà lẹ́lẹ́kùnrẹ́rẹ́ lọ́sàn-án òní ó tún kọ sísọ nílùú Ìbàdàn ìṣẹ̀lẹ̀ tó kọ sí sọ ṣẹlẹ̀ níbi tá a ti rí kà ó wípé èèyàn ní fọnáfọṣù àwọn olóògùn owó wọn mà lọ wú òkú kan eléyìí tí wọ́n ti sin nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní àṣeéṣe ni wọ́n ti ń ṣọ̀wọ́n níbi tí wọ́n ti ń ṣètò ìsìnkú tí wọ́n ń ka gbogbo àwọn tí wọ́n máa ń kà kí wọ́n ń pè nínú alukuraanu tí wọ́n kà sókù lára tí wọ́n sì dá tí wọ́n gbé wọn káàlẹ̀ sùn wọ́n ní láàrin wákàtí bíi márùn-ún àwọn ọmọ burúkú wọ́n ti lọ ọbẹ̀ wọ́n ti lọ wórí òkú o ọ̀ngẹ̀ e lórí ọ̀ngẹ̀ e ìka àti gbogbo rẹ̀ ẹ gbọ́ yẹn náà ẹ wò ó ẹ mú kàlẹ́ tówó kẹ mú kàlẹ́ tọmọ kẹ máa bá wa bọ̀ lórí ìròyìn tó kọ sísọ níléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ darapọ̀ pẹ̀lú wa lójú òpó facebook yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa wá ketekete kẹ́ ẹ sì máa fi àwọn kọ́mẹ̀ntì yẹn ṣọwọ́ síbẹ̀ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn eléyìí tá a ti kà ó kọ sísọ. ọlọ́run alágbára ọlọ́run náà ti tà tí ó ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ orin yẹn máa bọ̀ wá ní ìbágbàdé alágbára níbi ìpàdé àdúrà ọlọ́jọ́ kan tí àkórí rẹ̀ jẹ́ ojú wò bí olúwa a prophetic day encounter ní saturday may twenty eight gbogbo ẹni tó fẹ́ ìdásí ọlọ́run nínú ayé rẹ̀ ẹ jẹ́ kájọ pàdé ní ilé àdúrà ìjọ cac tó wà ní daniel ọ̀rẹ́kọ̀yà prayer camp gbọ́nàgún ọbàntòkò ẹ̀sìn region abẹ́òkúta àìjẹ́ ìrírí àgbà ìjọ cac ní nàìjíríà and overseas prophet ezekiah ọ̀ládèjì ni yóò léwájú àwọn ìránṣẹ́ ọlọ́run láti ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀. ẹ ká wá pàdé ọlọ́run ìgbàanì lọ́run tó pe àwọn baba ńlá wa nínú ìjọ àpótò tẹkísì mo sì gbàgbọ́ o pé ọlọ́run ìjọ àpótò tẹkísì yóò bá ayé rẹ fẹ́ pàdé ní àárọ̀ àkókò báyìí ní twenty twenty three wàá ti máa sọ̀rọ̀ nínú ògo. aago mẹ́jọ àárọ̀ ni àdúrà yóò bẹ̀rẹ̀ àwọn tí yóò tún ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ ni evangelist D.O. Ajayi regional evangelist SCN region pastor S.O. Ọ̀ládélé the president CAC Nigeria and overseas nígbà pastor I.O. Ẹyẹbíọ̀kín regional superintendent CAC SCN region sì jẹ́ olùgbàlejò ọjọ́ ìbápàdé àsọtẹ́lẹ̀ alágbára yìí mẹ́ṣáláìsí níbẹ̀ Jésù lolúwa. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ kì í pẹ́ nísà kékeré níyàwó ẹ̀ ń rọbí kì í dúró bá wọn rojọ́ ẹ ká bẹ̀rẹ̀ lẹ́lẹ́kùnrẹ́rẹ́ lórí ìròyìn tó kọ sísọ níléeṣẹ́ rédíò Fresh one oh seven point nine FM lábẹ́òkúta ẹ jẹ́ ká ti ìpínlẹ̀ Anambra kó ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ láàrin àwọn ọmọ ìpẹ́ rẹ̀ níbi tá a ti rí kà tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé alága ẹgbẹ́ àwọn amòfin lórílẹ̀ tó jẹ́ ti obìnrin ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers tí wọ́n porúkọ rẹ̀ ní Adata Biobrics ló ti ṣí ìpàyà wípé ọmọbìnrin kan màrè o ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti wá disẹ̀ sínú tó lóyún fún ọ̀rẹ́kùnrin rẹ̀ tọ́jọ́ orí yẹn náà tó jẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún fifteen year old amòfin náà ló ṣípayá eléyìí lọ́jọ́rú àná ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún nígbà tó fi ń bẹnu àtẹ́lu ìfipábánilòpọ̀ àti ìbálòpọ̀ lọ́nà àìtọ́ tó ti wá lékenkà láàrin àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọn ti kúrò lọ́mọ àgbékọ́rùn lọ sóko gẹ́gẹ́ bí arábìnrin náà bó ṣe jẹ́ kó di mímọ̀ ó ní lọ́jọ́ ajé tó kọjá ọmọbìnrin kan ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún òun ló máa tẹ̀mí láago tó sì ń gbọ̀n pẹ̀pẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé màmá ẹ gbà mí òun ti lóyún màmá wa ń béèrè wípé ọmọ ọdún mélòó ni ó ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ta ló lóyún fún ọmọ ọdún mélòó lọ́kọ rẹ̀ ó níyàn náà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni b bákan náà ìyá ìwá sọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí ó bà wọ́n lọ́kàn jẹ́ púpọ̀ torí náà ńkọ́ lòun fi ń ké sí gbogbo àwọn òbí àti alágbàtọ́ ní pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe ìlanilọ́yẹ̀ tó gúnmọ́ fún àwọn ọmọ wa nípa ewu tí ń bẹ nínú ìbálòpọ̀ lọ́nà àìtọ́ àtàwọn akòdé tó máa mú bá ọjọ́ iwájú ẹ̀ ni ẹ túbọ̀ là wọ́n lọ́yẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń là wọ́n lọ́yẹ̀ wípé kan yẹra fún ìbálòpọ̀ lọ́nà àìtọ́ ẹ tún máa ṣe ọ̀rí kí ni wí ìlanilọ́yẹ̀ fún wọn wípé bí wọ́n bá tiẹ̀ máa ní ìbálòpọ̀ ẹ jẹ́ kí wọ́n lo àwọn wọn ni eléyìí tá a fi ń dáàbò bo ara ẹni ó wá jẹ́ kó di mímọ̀ pé nígbà tí mo pa ó kan pọ̀ mọ́ èjì tí mo rò sọ́tún rò sósìn ń bá tan wípé onírúurú èrò òun ló máa bá a sọ kúlúkúlú sí i lọ́kàn ó ṣeé ṣe kó lọ gbóògùn jẹ tàbí nínú ìgbìyànjú láti ṣẹ́ oyún náà ó ṣeé ṣe kó pàdánù ẹ̀mí ara rẹ̀ mo bá gbé e, mo bá fi ọgbọ́n àgbà mo fi tàn wá lẹ́lẹ́yẹ òsọ́kà mo ti lọ́gbọ̀n ọ̀pọ̀ ó dọ̀dọ̀ ya rẹ̀ àwọn òbí rẹ̀ ní báyìí mo ti bù wọ́n gbọ̀n wípé nǹkan báyìí báyìí lọmọ yín sọ pẹ̀lú mi wọ́n sì ti ṣípayá rẹ̀ ní gbangba wálíà ìròyìn ẹ̀kọ́ sísọ ọmọbìnrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó lóyún fọmọkùnrin ọd ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìṣẹ̀lẹ̀ yẹn ó kọ sísọ ó kọ sísọ nípínlẹ̀ Kwara bàbá kan rèé o ọdẹ alẹ́ ẹni ọdún márùndínní àádọ́rin sixty five year old tí wọ́n porúkọ rẹ̀ ní olúwọlé akínọlá ni wọ́n nàka àlébù sí báyìí wípé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ìpẹ́ẹ̀rẹ̀ tí ò tí ì tójú bọ́ tó ń lọ bíi méjì òun ló lọ kó sákàtà rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó sì ń fi tìpátìkùkù tó fi ń bá wọn lò pọ̀ nígbà tí wọ́n wà lábẹ́ òrùlé rẹ̀ ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ ó ti ṣe bẹ́ẹ̀ kọ sísọ mọ́ bàbá lọ́wọ́ nílùú Ìlọrin láti pàṣẹ iléeṣẹ́ àjọ elétò ààbò ara ìlú Nigeria Security and Civil Defence Corps ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara alukoro fún àjọ náà Babawale Saheed Afọlábí tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn nílùú Ìlọrin lọ́jọ́rú àná òun ló ṣí payawike ẹ̀ka tó ń rí sí ṣíṣe ọmọ níṣekúṣe àti tó ń gbógun ti lílo ọmọ nílòkulò òun ló ti ń po bàbá náà lọ fún yọ̀yọ̀ báyìí yìí nígbà tó jẹ́ pé iṣẹ́ ìwádìí tó gúnmọ́ ó ti ń lọ lórí àwọn ògo wẹrẹ náà agbẹnusọ ọ̀hún òun ló mú wá sí ìrántí bí ọ̀kan lára àwọn ọmọ tó kó sínú ìkẹ́kùn pẹyẹpẹyẹ bàbá ọdún márùndínláàádọ́rin sixty five yìí bàbá náà ni wọ́n porúkọ rẹ̀ ní bọ̀rọ̀kìnní olúwaṣeun eléyìí tí ó ń gbé ní agbègbè kan tí wọ́n pè ní àdúrà lérè street ìlú ìlọrin òun ló mú ẹjọ́ wá sí iléeṣẹ́ àjọ NSCDC wípé ọmọ rẹ̀ ọdún méjìlá obìnrin ṣe mí lóore òun làwọn mà ti ń wà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ṣùgbọ́n ní báyìí nígbà táwọn máa rí ilé bàbá yìí ẹni ọdún márùndínláàádọ́rin sixty five years òun làwọn ti máa lọ làwọn máa ti lọ rí ọmọ yìí ó wá ṣí pàyà wípé kódà ọpẹ́lọpẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní pàtàkì jùlọ àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò torí pé gbogbo àwọn ará ìlú kódà wọ́n ti fẹ́ lu bàbá yìí nílùkulù títí èmi yóò fi bọ́ lẹ́nu rẹ̀ torí wọ́n jẹ́ kó dimọ̀ pé èyí kì í ṣe ìgbà kọ́kọ́ tí Olúwọlé tí yóò máa fi tìpátìkúùkù fi bá àwọn ọmọ kéékèèké tí yóò máa fi bá wọn lò pọ̀ nígbà tí wọ́n wá pé bàbá wípé kó wá kọ sítétímẹ́ǹtì àwọn nǹkan wọn ni eléyìí tójú rẹ̀ rí ó jẹ́ kó di mímọ̀ wípé ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn lòun ti pàdánù ìyàwó òun torí náà ń kọ àwọn ọmọ kéékèèké méjì yìí ni wọ́n wá bá mi wípé kóun ó gbà wọ́n sílẹ̀ tó sì jẹ́ pé fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni wọ́n fi wà lábẹ́ òrùlé òun ní báyìí ọ̀gá àgbà fún àjọ elétò ààbò ńlá bùlú Eskil Mákindé Àyìnlá ló ti wá pàṣẹ wípé àwọn ọmọ kéékèèké méjì náà ẹ kó wọn lọ sílé ìwòsàn níbi tí wọ́n ti ń ṣe ìwádìí ńbẹ ẹ bá wa ṣe àyẹ̀wò lórí wọn kí wọ́n ṣe tẹ́sì ọlọ́kan òjọ̀kan fún wọn nígbà tó jẹ́ pé bàbá e lọ sí ẹ̀ka eléyìí tó ń rí sí ṣíṣe ọmọ níṣekúṣe àbí líle ọmọ nílòkulò gbà wó bọ̀ ìròyìn ẹ̀ ó kọ sísọ. ẹ jẹ́ ká tún fi eléyìí tẹ̀ síwájú ní ìpínlẹ̀ kwara lélẹ́yìí náà ti ṣẹlẹ̀ tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé lórí lúlú jìbìtì lórí ayélujára wọ́n mà bá owó kan o tó jẹ́ mílíọ̀nù mọ́kànléníogún ní àpò ìṣúná ọmọ ọdún mọ́kàndínlógún nineteen year old gẹ́gẹ́ bá a ṣe rí kà wọ́n ní ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Ìlọrin olúlu ìpínlẹ̀ Kwara òun ló ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí ọmọ kan ọmọ ọdún mọ́kàndínlógún tí wọ́n porúkọ rẹ̀ ní Oyèdọ̀tun Adébọ̀wálé lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní ní báyìí kó lọ lu ọdún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbáko lẹ́wọ̀n lórí lórí ẹ̀sùn lílù jìbìtì lórí ayélujára àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú kúmọ́kúmọ́ EFCC ẹkùn tìlú Ìlọrin òun ló gbé Adébọ̀wálé lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú jìbìtì lórí ayélujára tí àyẹ̀wò ọlọ́kan òjọ̀kan tó sì fi wọ́n wípé bá a ti ń sọ̀rọ̀ yìí owó kan tó jẹ́ mílíọ̀nù mọ́kànléní ogún twenty one million naira òun ni wọ́n bá ní àpò ìṣúná ọmọ náà tó sì wà nílé ẹ̀kọ́ polytechnic ilé ẹ̀kọ́ gbogbo gbogbo nìṣe ti ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí àjọ EFCC bí wọ́n ṣe sọ wọ́n ní Adébọ̀wálé òní wọ́n ń pò lọ́fún yọ̀yọ̀ lórí ẹ̀sùn onígun kan tó ní í ṣe pẹ̀lú jìbìtì lórí ayélujára níwájú òǹdájọ́ Muhammed Sanni ti ilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Ìlọrin lẹ́yìn àgbárègbábọ̀ òǹdájọ́ náà wọ́n jẹ́ kó dimọ̀ pé ọmọ yìí jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án nígbà tí wọ́n wá sọ wípé kó lọ lu ọdún méjì gbáko lẹ́wọ̀n pẹ̀lú owó ìtanràn eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún three hundred thousand naira wọ́n ní iṣẹ́ iṣẹ́ ìwádìí ṣáájú àkókò yìí òun ló fi wọ́n wípé Oyèdọ̀tun ló ní owó tó jẹ́ mílíọ̀nù mọ́kànléníogún twenty one million naira lákàtà rẹ̀ tó sì ń lo ọkọ̀ kan tí wọ́n pè ní Toyota Camry onídòǹdẹ̀dòǹdẹ̀ tó sì jẹ́ pé nígbà tó máa rà á ó ti wò wípé ah bóun bá lè forúkọ òun rà á kí làwọn èèyàn yóò máa sọ ọ́n ní ṣe lólẹ̀ díàpò pọ̀ pẹ̀lú ìyá rẹ̀ tó sì jẹ́ pé orúkọ ìyá ẹ̀ òun ló fi ra ọkọ̀ dòǹdẹ̀ náà nígbà tí wọ́n wá pò lọ́fun yọ̀yọ̀ síwájú sí i ó jẹ́ kó di mímọ̀ pé lóòtítọ́ lòun ṣọṣọ irúfẹ́ ìwà tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn yìí lòun ṣọṣọrò agbẹjọ́rò fún àjọ EFCC ṣẹ̀san ọlá ó wá jẹ́ kó di mímọ̀ wípé lára àwọn nǹkan míì tí wọ́n tún rí gbà lọ́wọ́ rẹ̀ ó ní iphone ló ní dòǹdẹ̀dòǹdẹ̀ àwọn ọkọ̀ ọlọ́kan òjọ̀kan tòun ti àwọn kọ́kọ́rọ́ bákan náà lọ́wọ́ ajẹ́ kò dì mímọ̀ wípé ní báyìí ó ń dájọ́ san ni ó ti sọ̀rọ̀ o wípé ní báyìí gbogbo àwọn dúkìá eléyìí tó wà lákòlò rẹ̀ tó fi ọ̀nà ẹ̀bùrú kó láti pàṣẹ jìbìtì lórí ayélujára wọ́n ní ní báyìí kíjọba àpapọ̀ ilẹ̀ wa kí wọ́n gbẹ́sẹ̀ lé ìròyìn ẹ̀ ó kọ sísọ púpọ̀ ẹ ká tẹ̀ síwájú ìṣẹ̀lẹ̀ eléyìí náà ó padà kọ sísọ ó kọ sísọ ò níléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká tún tẹ̀ kúṣẹ́kúṣẹ́kúṣẹ́ níbi tíròyìn tó ti ń jẹ́ kó di mímọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wípé ilé-ẹjọ́ ti pàṣẹ o wípé kí wọ́n lọ fi arákùnrin kan sákóló àwọn agbófinró náà látàrí pé ó fi tìpátìkúùkù bá ìyàwó ilé lò pọ̀ nílùú Ìbàdàn àríkà wípé ilé-ẹjọ́ májísírèètì tó fìdí kalẹ̀ sí Ìyágànkú nílùú Ìbàdàn lọ́jọ́rú àná ló ti sọ pé kí arákùnrin kan ẹni ọdún mọ́kànléní ogójì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mosumala Assis wípé kí wọ́n lọ fi pamọ́ sí bùdó àtúnṣe ìwà tó wà ní Agodi lórí ẹ̀sùn ìpè ó fi tìpátìkúùkù bá ìyàwó ilé lò pọ̀ olùjẹ́jọ́ náà eléyìí tí wọn kò sọ ibi tó ti wá òun ni wọ́n ń pò lọ́fun yọ̀yọ̀ lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìfipábánilòpọ̀ nínú ìgbẹ́jọ́ rẹ̀ adájọ́ àgbà ilé ẹjọ́ magistrate arábìnrin Munirat Giwa Babalọ́lá òun ló wá jẹ́ ìpè lẹ́yìn ẹ̀bẹ̀ ọlọ́kan òjọ̀kan tó jáde lá látọ̀dọ̀ olùjẹ́jọ́ náà wọ́n ní wọn ò gba ẹ̀bẹ̀ rẹ̀ wọlé o wọ́n ní ní báyìí kó lọ sí ibùdó àtúnṣe ìwà tó wà ní Agodi nígbà tí wọ́n ti sún ìgbẹ́jọ́ yẹn sí ọjọ́ kìíní oṣù kẹjọ fún ìgbẹ́jọ́ lóníkíkún ìròyìn ẹ̀ ó kọ sísọ ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì a kì í lajú ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sùgbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjeléńje lórí aburú kan kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má ríbi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ni àtòbí àtàlágbàtọ́. ẹ yé lọmọ nílòkulò. káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tá a fi ń tẹ̀síwájú ó ní ìṣẹ̀lẹ̀ eléyìí tó kọ sísọ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ níbi tá a ti rí kà wípé ee àwọn afurasí afiniṣògùn owó tí wọ́n ń fi ipá ọ̀là kiri ó ní wọ́n ti lọ wú òkú aláàjì kan o tí wọ́n porúkọ rẹ̀ ní aláàjì kọ́lá wọlé wa aid tí wọ́n sì gé orí rẹ̀ àtàwọn apá ibì kan eléyìí tó ṣèyebíye lágbègbè ní ibi tí wọ́n sin òkú bàbá náà sí lágbègbè tí wọ́n pè ní ìdí arẹrẹ nílùú ìbàdàn olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bá a ṣe rí kà ń bẹ̀ wọ́n ní olóògbé náà òun ló gbẹ̀mí mi lọ́jọ́bọ̀ tó kọjá tí wọ́n sì gbé wọ káàlẹ̀ sùn lọ́jọ́ ẹtì tí ṣe ogúnjọ́ oṣù karùn-ún ní ìbámu pẹ̀lú ìlànà ètò ìsìnkú ní ti ẹ̀sìn ìsìláàmù gẹ́gẹ́ bí ògbóná gbòǹgbòǹ oníwàásí ní ìlú ìbàdàn sheik taofik akéwùgbà góòlù bó ṣe sọ eléyìí tó ń fi fọ́nrán àkáwò síta níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti jáde wá òun ló jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn wákàtí márùn-ún tí wọ́n gbé òkú náà wọ́n ká lẹ̀sùn òun làwọn afiníṣe ètùtù ọ̀la àti àwọn tí wọ́n ń fi ọ̀nà ìbúrú wá ọ̀la ni wọ́n lọ síbẹ̀ o tí wọ́n lọ wú òkú rẹ̀ àbúrò olóògbé náà taofik adébáyọ̀ ló jẹ́ kó di mímọ̀ pé bàbá ẹni ọdún méjì dín ní àádọ́rin sixty eight years old náà òun ló jẹ́ wípé mọ́tò ló gbà nígbà tó wà nínú kẹ̀kẹ́ maruwa kó tó di pé wọ́n gbé lọ sílé ìwòsàn níbi tó ti gbẹ́mìí mì lẹ́yìn ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bó ṣe wá sọ ó ní lọ́jọ́ àbámẹ́ta tó kọjá ẹ̀gbọ́n òun kan òun ló máa pe ìyàwó òun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé òun jẹ́ òmọ̀ wípé wọ́n ti górí bàbá wàhídì olóògbé wọ́n ní àwọn bá sáré lọ síbẹ̀ nígbà tí wọ́n máa débẹ̀ ni wọ́n rí pé àá yàtọ̀ sí pé wọ́n gé orí wọ́n tún ti gé apá o wọ́n ti kó ìfun rẹ̀ lọ tó tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé ló rọ̀gbà yí ibi tí wọ́n ti sin bàbá yìí sí nígbà tí wọ́n sì ń béèrè lọ́wọ́ gbogbo wọn gbogbo wọn kàn ń sọ pé àá àmọ́ nǹkan kan nípa rẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan lágbègbè náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní ṣeun aríbíkọ́lá bó ṣe sọ ó ní ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló rọ̀gbà yìí sáré ló rọ̀gbà yìí ká tó sì wá jẹ́ pé ó ti kọjá sí àgọ́ ọlọ́pàá láti lọ́ọ́ fi ẹjọ́ sùn bẹ̀ wọ́n ní nígbà tí àwọn ọlọ́pàá débẹ̀ wọ́n wòye pé àti orí àti ọwọ́ ọ̀tún tó ń ti àwọn ìfun ọlọ́kan òjọ̀kan ni ò sí ń bẹ̀ mọ́ o wọ́n wá jẹ́ kó di wọ́n wò ó wọ́n ní yàtọ̀ sí pé wọ́n rí àáfà wọ́n ní wọ́n rí ojúbọ ògún kan náà ń bẹ̀ níbi tí wọ́n ń tapo sí wọ́n wá jẹ́ kó dimọ̀ pé àáfà tí wọ́n pè ní àáfà Rashidi kí lẹ́yìn ṣe ń bi ó ní bí yìí òun lòun ti ṣe télọ̀ tóun sì máa ń dá àwọn èèyàn lóhùn tóun máa ń ṣe àwọn oògùn eléyìí tó ń wo ni sàn tóun máa ń ṣe fún wọn o wọ́n wá wòye pé láti ó wà ní aago mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ ẹtì tó kọjá òun lòun ti kúrò ńbẹ̀ òun ò mọ nǹkan kan nípa wípé wọ́n wú orí òkú àbí wọ́n gé e. alukoro iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ adéwálé ọ̀ṣífẹ̀sọ tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ló wá jẹ́ di mọ̀ wípé bá a ti ń sọ̀rọ̀ yìí iṣẹ́ ìwádìí tó gún mọ́ ó ti ń lọ lórí ọ̀rọ̀ náà ìròyìn yẹn ó kọ̀ sí sọ púpọ̀ ẹ jẹ́ ká tún mélèé yìí kọ́ba òkè kó máa ṣọ́ wa ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ ó o nípínlẹ̀ Anambra ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe wá rí kà ń bẹ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ pé òǹkọ̀wé kọ̀tọ̀ eléyìí tó fi ìpínlẹ̀ Anambra ṣe ibùgbé tí wọ́n porúkọ rẹ̀ ní Odibe Emeka òun lórí tún kó yọ ò nígbà tó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ látàrí wípé ó lọ gbé egbògi olóró tó ń rọ́ni lọ sọ́run àrìmábọ̀ ó lọ gbé e lura látàrí kíni wọ́n ní wọ́n lù ú ní jìbìtì lójú òpó Facebook ní owó kan tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́jọ owó dọ́là láti pàṣẹ ọ̀rẹ́ kan elé eléyìí tó pàdé lójú òpó Facebook tíyẹn sọ pé òun wà ní Canada wọ́n ní owó yìí òun ló fi ṣọwọ́ tó sì jẹ́ kí bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí kò gbóhùn lọ kò gbóhùn bọ̀ ó sì wá pa ó kan pọ̀ méjì wípé kóhun ó gbẹ̀mí ara rẹ̀ òun ló kù ìròyìn ẹ̀ ó kọ sísọ eléyìí ni màá fi káàdì ẹ̀ ká tó kàn sẹ́yìn aráalé níbi tí wọ́n ti ń jẹ́ kó di wípé ẹ̀yin tẹ́ ní ọmọ kéékèèké jòjò lọ́lọ́wọ́ ẹ jẹ́ ká máa kíyèsí wọn ká sì máa fún wọn ní àbójútó tó péye ìròyìn eléyìí tó ń jáde gẹ́gẹ́ bó ṣe kọ sísọ ló ń jẹ́ kó di mímọ̀ wípé ọmọ ọdún mẹ́rin kan màrè o tó ti kó sí kànga ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bá a ṣe rí kà wọ́n ní ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn òṣìṣẹ́ panápaná àtàwọn àjọ tó ń dáhùn sí ìpè pàjáwìrì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe dóòlà ọmọ kan ọmọ ọdún mẹ́rin ọkùnrin eléyìí tó lọ kó sí kànga lójúlé kọkànlá odùsọlá street ní agbègbè kan tí wọ́n pè ní Lagos Abẹ́òkúta expressway òjòkòrò gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ agbẹnusọ ọ̀gá àgbà lẹ́ka ìròyìn fún iléeṣẹ́ panápaná àti àjọ tó ń dòòlà ẹni arábìnrin Margaret Adéṣeyẹ ló ṣípayá eléyìí nínú àtẹ̀jáde kan lónìí gangan ó wá jẹ́ kó di mọ̀ wípé ọmọ yìí kò só ẹnìkankan lọ́dọ̀ rẹ̀ ìṣe ló kàn ń ṣeré kiri o kó tó di pé ó ta sí àgẹ̀rẹ̀ lọ sí ibi tí kànga wà kànga eléyìí tó ń lọ bí ìwọ̀n bàtà ogóje tó sì lọ ṣàràṣà sínú rẹ̀ ṣùgbọ́n ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àjọ aláàbò eléyìí tó ń wọ́n ti rí ọmọ náà yọ nígbà tó ti ń gba ìtọ́jú tó péye tí àjíǹde ara tó ti ń jẹ́ báyìí ìṣẹ̀lẹ̀ yẹn ó kọ sísọ àwọn òbí ká fún àwọn ọmọ wa ní àbójútó tó péye láti bẹ̀ zero eight one eight one one one ten seventy nine tàbí zero eight one five four three two ten seventy nine òun lójú òpó tó já síbí yìí hello ẹ káàsán comrade ayinde ayọkúnlé adémilékè wọn kí wa kẹfí bìjánò wọ́n kí wa olúwatóbi yusuf hello. hello oníkàngbà àgọ́ ọ̀gbẹ́. yes sir. lágbọ́n ọlọ́run ẹ ní ṣìròyìn kà. àmì jésù. ẹ sì ní tẹnugbó bí ọwọ́. àmì. orúkọ tèmi ni aláwùyọ̀pù láti kọ́ọ́dà àgbẹ̀lọba. à ń gbọ́ yín sà. ilé ìkéde fẹ́ dá sí bẹ̀ òun náà ni ti òkú tí wọ́n lọ jíwú. Mm. àwọn aléyìn wọn ṣe ìbẹ̀rù ọlọ́run rárá. Mm. tókùn yẹn bá tiẹ̀ tó kí wọ́n lọ́wọ́ mọ́lẹ̀ tó pa wọ́n dànù kí ló fẹ́ ṣe lọ́gbọ́n ọlọ́gbọ́n yìí máa ṣe fáwọn náà nìyẹn o ẹ̀ṣẹ̀ púpọ̀ ó dàbọ̀. ó dà ẹ ṣeun ìmọ̀fàjẹ peter ọ̀kíwa ọ̀làwálé oyèlúgà gbogbo àwọn ìròyìn tẹ kó wá yìí ló kọ sí sọ tèmítayọ̀ ìfẹ́dùn ẹ kú iṣẹ́ ìlú ẹ ló ẹ káàsán ẹ ti wà ń bẹ̀ àdùnmí ayọ̀mí tèmi dire kọ́dùrì ọ̀kẹ́ owó wọ́n ní ẹjọ́ ṣé àwọn èèyàn máa jẹ́ kí àwọn ó sin òkú sí itẹ́ mọ́ báyìí isbana treasure àwọdọ kíwa adéwálé akínfẹ́ báláti tó a mọ̀ pé ògúnrìn adékẹ́yìndé àwọn náà kíwa làmú. hello. hello ẹ káàsán o. ẹ máa káàsán. ẹ kú ètò náà ṣá o. yes sir. káṣe káṣe kámọ̀ láti rẹ́ńdà ni ẹ ò ní rí wàhálà lágbára ọlọ́run ọba o. àmín. sẹ́rí ti òkú ọmọ kékeré ìdàbẹ̀ ní bọ́ọ̀lù ọba nù kọ̀ọ̀dà yẹn ó mà jẹ́ àràǹdà díẹ̀ o. Hmm. ọlọ́run ló wà tó fi débẹ̀ kẹ̀ tó kù bíi late marriage ọ báyìí kẹ́ni kò wá jí ni láì kárí wàhálà pẹ̀lú ogun ọlọ́run ọba o àmín ẹ ṣeun kẹ́hìndé igbó kọ̀ yí àbọ̀ ọlọ́run máa dájú lórí àwọn ọmọ wa Badmus Moruf àwọn náà kíwá Délékè Joshua Igalo ẹkùṣẹ eléyìí tí èmi fẹ́ dá sí ni ọmọ tí ó lu ẹnìkan ní jìbìtì òkè tí wọ́n sọ pé kí wọ́n gbé dúkìá ilé ìjọba ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ Olúwafẹ́mi Emmanuel Ọ̀jẹ́bísí Lánrè Ọlákànmí hello hello. ẹ káàsán sà. ó mà kọ sísọ. ó kọ sísọ. kò ní kẹ kó wá pátá ló kọ sísọ o. Hmm, ẹ mà ṣeun. lágbọ́ ọlọ́run àní ṣèyìn bọ́ lágbọ́ ọlọ́run o. àmì jésù. ìṣèyìn òní bá ẹnu lágbọ́ ọlọ́run o. àmì àmì. orúkọ mi ni emmanuel sajowa mo ń pè yín láti ìlú àṣà kíkàrà. ẹ ṣeun sọ. ẹgbẹ́ tí mo fẹ́ dá síbẹ̀ hmm. lórí ọmọ nineteen years hmm. èyí tó ń lu jìbìtì káàkiri. twenty one million naira òun láti bo ìwò yìí ọmọ náà sí yẹ tó máa tó fifty years bọ̀ hmm. a sì ń ṣe gbogbo gbájú ẹ̀ káàkiri lọ́wọ́ hmm. ìjọba ṣe tó yẹn hmm. ìfẹ̀rí àtọ́dá fún yẹn ó da bẹ́ẹ̀ yàrá káwọn tó bá fẹ́ wúwà bẹ́ẹ̀ akọ ló ti fàájú sí ẹ̀ṣẹ́ ẹ̀ tó tó lọ́wọ́ pẹ̀lú yín. àmì jésù ọláwálé oyènúgà wọn náà kí wa lójú òpó facebook yẹn láre ọlákànmí wọn ní kí wọn fi ọwọ́ tó le tọyìntọyìn mú àwọn ọ̀daràn ọmọọba andrew àwọn náà wọn kí wa mo fẹ́ ka ìròyìn di aago mẹ́ta lágbára olúwa ẹ bá ń kó newspaper wọlé wálé bá ń kóròyìn wá mo fẹ́ kà dá aago mẹ́ta <laughs> ẹ wọ ẹ pàdé àwọn ọkọ mi bó bá tún di lọ́la ọmọ bàbá tíṣà ó ń bọ̀ láago méjì fún àṣírí ìlera èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè mo pa kànga mi dé ó dàbọ̀. ó ń kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n gbọ́ lókè lálá la nílùú abẹ́òkúta. From the rock city of Nigeria. Rock, city of Nigeria. This is Fresh 107.9. tó ìmọ̀lẹ̀ ọmọ akọjá Ogo tayọ ògo tó ṣáná. fàtà. ìràwọ̀ mi tọ̀nà. ìràwọ̀ mi tọ̀nà. kọrí mi bá mi ṣe o. jẹ́ kí n rí bá ti ṣe o. ògo tó ṣáná tó ṣáná tó ń gbà ọpẹ́ tó ń tó ń tó ń ra mọ́tò tó ń jayé tó ń jayé ọkọ̀ tó ń kọ́lé tó ń. ọmọba wọ́n ti fún mi ní breakfast twice. Oh. I've got to freestyle, nothing to entice. Just because say me àti Sapa unite. Then I call Jehovah, ọba tó ní gbogbo nǹkan lọ́wọ́. Pátárà bí ara ń bẹ̀, dáhùn sọ̀rọ̀ mi o. Tèmi ò ní sọ̀rọ̀ ṣe lọ́dọ̀ rẹ̀. Gbogbo tó sọnù ṣàràwọ̀ mi tọ̀nà. ṣàràwọ̀ mi tọ̀nà. kọrí mi bá mi ṣe o. jẹ́ kí n rí bá ti ṣe o. ògo tó ń ṣàánú tó ń ṣàánú tó ń gbọ̀pẹ́ tó ń tó ń tó ń ra mọ́tò tó ń jayé tó ń jayé ògo tó ń tó ń kọ́lé tó tó ń fọdọ́ tó ń.